نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 àfi ọpẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú jùlọ aládìpele ẹ̀sán rere ọba tó ní kálánfààní àti máa sẹ̀mí di ọjọ́ tòní tó sì tún fún wa ní àǹfààní àti lè tún padà kójọpọ̀ nínú masílásí alápọ̀lẹ́yìí láti tẹ̀síwájú nínú tafsiri wa nínú sọ́rọ̀tì nìsá ní àná adó lórí ayatollah bá ti kìwá nílọ̀ nípa pé tá a bá fẹ́ jẹ́rìí a ò gbọ́dọ̀ jẹ́rìí èké o kọ́dà kọ́ jẹ́ pé lórí ara wa náà la fẹ́ jẹ́rìí lé lórí àbí lórí àwọn òbí wa tàbí lórí àwọn ẹbí wa míì a ò sì gbọ́dọ̀ ti torí pé olówó lẹ ń tọrọ kàn káti torí bẹ́ẹ̀ jẹ́rìí èkè èèyàn ní pé nítorí ń tà ń fọkàn sí pé àrígbá lọ́wọ́ rẹ̀ tàbí tálíkà lọ jẹ́ káti torí bẹ́ẹ̀ jẹ́rìí èkè torí pé kí ni o torí pé à ń sàánú ẹni tí ọ̀rọ̀ kan ọlọ́wọ́ ní a gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ torí pé ọlọ́wọ́ bọ́bá àlékẹ́ ọlá lọ́yẹ kí a fi síwájú ju àwọn méjèèjì lọ nítorí di ẹlẹ́ ọlọ́wọ́ ní a ò gbọ́dọ̀ tẹ̀lé fẹ́ẹ̀nú káyà sàṣẹ́dọ́gba ṣùgbọ́n tí èèyàn bá kọ̀ tó yí tàbí ń bí ó ti yẹ ọ́ jẹ́rìí tọ́ yarí pọ̀ wọ́n jẹ́rìí dájúdájú ká mọ́ pé ọlọ́run bọ́ ọba lékè ọlá onímọ̀ ní nípa gbogbo ń tàn sí ní sẹ́lẹ̀ tí ó san wá lẹ́sàn rẹ̀ gbélé láti sàlàyé rẹ̀ fún ọlá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا الله بابا عليك ولاني يا أيها الذين آمنوا mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo aminu bilahi wa rasole ẹgba ọlọ́run ọba gbọ́ kẹ́ ẹ sì gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ wàlkìtàbí lẹ́yìn nàzàlà àlà rasole àti tíra tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ wàlkìtàbí lẹ́yìn àǹzàlà mi kọ́bùl kẹ́ ẹ sì gba tíra tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ síwájú. Si tíra tó sọ kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ kẹ́ gbónágbọ̀ wà máa ń yẹ fúrubìlá ẹnikẹ́ni tó bá se kẹfẹ̀rí sọ́lọ̀n wà màláìka tìhì àtàwọn màláìka rẹ̀ wà kútùbìhì àtàwọn tíra rẹ̀ wà rúsùlìhì àtàwọn òjíṣẹ́ rẹ̀ wà lìyẹ́wùmìl áàfir àti ọjọ́ kan fàkọ̀dẹ̀ bọ́lá bọ́lá làǹbà yìí dá dájúdájú rẹ̀ níbẹ̀ ó ti sọnù ó ti sọnù ní sísọnù tó sì kí ni o tó jìnà nínú ààyè ọlọ́run bá pe àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n tí ó pe làákàyàn síbi ìbẹ̀rẹ̀ ààyè ọlọ́run bá ní yá na àmọ̀nù mo tẹ́ gba ọba gbọ́ ọba gbọ́ ọlọ́run wa ti sọ pé ẹgbà ọlọ́run ọba gbọ́ kí ni a fẹ́ sọ lórí ilé àwọn àfọ́ ní tafsir ni ilé kìí ṣe tafsir al-hasil kìí ṣe pé àyíntà àti manala tún yí ojú kan náà tí lélẹ́bò lẹ́ni tó tọ́lọ́dì lélẹ́ kò nítumọ̀ ẹni tí ẹgbà ọlọ́run ọba gbọ́ ẹgbà ọlọ́run ọba gbọ́ là apákan àwọn olùmọ̀ wọn ni ta àgbà lérò pẹ̀lú ayai ya ayọ̀ lẹ́dínà àmànú àmìnú ìyẹn ni pé ọlọ́run bá pe àwọn olùgbàgbọ́ òdodo ipe ẹ̀jẹ̀ kí ìmánì yín orinlẹ̀ ẹ̀tún máa bẹ imani yín wò pé ṣé imani ti gùn rege báyìí àbí kankan ti kó imani lọ táàbà gbàgbé tọrọ bá ti sọ̀rọ̀ àwọn mọ̀náfíkì sẹ́yìn yóò sì tún wá sọ̀rọ̀ àwọn mọ̀náfíkì wájú tún máa béèrè bí ìgbà tó yẹ ìmánì rẹ̀ wò sí ìmánì rẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ ìdí ni tí ibùnú kàtí rahimahullahu ta'ala fi ní amin ya yọ ladina amanu aminu kì í ṣe tàṣílul hasil ṣùgbọ́n in ta ń pè ní takmilul kamili in tó pé àtúntò kúkún dáadáa yẹn ni pé kí ìmánì ọ̀fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ń se ń kanú suratul fatiha gbogbogbà nínú ehidina siratul mustaqim ìrẹ́ ọlọ́run ọba tọ́ wa sójú ọ̀nà

ya ayyuhal ladina amanu ai min ahlil kitabi amanu bil kutubil munazzala wa rusulul sabiqa ẹ̀yin tẹ́ gba ọlọ́run ọba gbọ́ pẹ̀lú àwọn tíra tó síwájú alkùránì taura àti injila ẹgbà nẹ́bí musa gbọ́ ẹgbà nẹ́bí isa gbọ́ ọlọ́run ọba ní ẹ̀yin náà aminu ẹwà gba nẹ́bí náà eléyìí náà gbọ́ èyí tó fi jẹ́ pé àwọn ayatọ̀ tẹ̀lé ẹ̀rí pé n tí ìsúnmọ̀ rẹ̀ súnmọ́nù torí pé ń gbàtọ́ lọ́ba sọ pé yáyọ̀ lẹ́dínà ámànú ámìnú ọwá ní bíláhì wọ́rọ̀ súlìhì wọ́lkítàbí lẹ́dí nazala alọ́ ni ọ̀rọ̀ yìí ń báwí ẹ̀yin tẹ́ tẹ̀wòrá gbọ́ ẹ̀yin tẹ́ ẹlẹ́gba ìjìlá gbọ́ ẹ̀yin tẹ́ ẹlẹ́gba nẹ́bí musa gbọ́ àtẹ̀yin tẹ́ ẹlẹ́gba nẹ́bí isa gbọ́ gbogbo yẹn pátá o tọ́ba jẹ́ pé ẹgbà wọ́n gbọ́ lòdòdó ọ̀yà ámìnú bíláhi wọ́n rọ̀súlì ẹ wá gba ọlọ́run ọba gbọ́ àtòjíṣẹ́ rẹ̀ yìí náà àwọn olùmọ́ni torí pé àwọn ahalil àwọn arápá kan wọn tó jẹ́ pé àbọ́pọ̀ wọn wọn ò gba ìsá gbọ́ lánàbí ọlọ́ wọn ò gba ànàbí gbọ́ lánàbí lọ́lọ́ba fi apá wọn kọ pé ẹgbà tí a sọ kalẹ̀ síwájú yín ẹgbẹ́ lè gbọ́ ẹsẹ̀ gbà tí a sọ kalẹ̀ fẹ́yìn náà gbọ́ àtàwọn àti àwọn méjèèjì papọ̀. wọ́n ní yáyọ̀ na àmàlù ọlọ́wọ́n bá pe awon alul kitab àtàwọn olùgbàgbọ́ ododo tí wọ́n bá nàbí sallallahu alayhi wa sallam gbọ́ ṣùgbọ́n aminu ẹgbà ọlọ́run ọba gbo fun awon ahalul kitab ìyẹn ni pé ẹgbà nàbí sallallahu wa sallam yìí gẹ́gẹ́ ti gbà àwọn ẹ̀ńtẹ́ síwájú rẹ̀ gbọ́ ṣùgbọ́n fún àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ti gba ìsìláàmù aminu tí wọ́n máa jẹ́ ẹgbà ọlọ́run ọba gbọ́ ẹ̀sì túnmọ̀ bẹ́ ìmánì yìí wo kẹfì ẹsẹ̀ ìmánì yìí rinlẹ̀ ẹ mọ́jọ yẹ ọlọ́run ọba àlekí ọlá ní aminu bilahi wa rasuli apáyín láti kẹ́ ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́lkítàbí lẹ́dí nazala àti tíra tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ìyẹn ni tíra alukur'ani alápọ̀nlé walkitabi lẹ́rí anzalami nkọ́bù àti tíra tọ́lọ́hún ọba sọ̀kalẹ̀ síwájú eléyìí gbólóhùn alkitab èèyàn ọgbọ̀n bí ìgbà tó jẹ́ pé tíra kan nìkan lọ́lọ́hún ọba gbàlérò àti tíra tọ́lọ́hún ọba sọ̀kalẹ̀ síwájú rẹ̀ tẹ̀wọ́rọ́ aláwọ̀ amúni àbí ìdílá la ńgbà tó ti fi alifu alam sí yun a ní litigrakil jeans yẹn pé gbogbo tíratọ́ lọ́wọ́ bá sọ̀kalẹ̀ gbàgbọ́ torí pé ari apákanú àwọn olùmọ̀ tí wọ́n ní gbogbo ànábì tọ̀ síwájú pátá ọlọ́wọ́ bá fún wọn ní tíra yálà tíra tọjọ́ fi tuntun ní àbí tíra ànábì àti òjíṣẹ́ kan tó ti síwájú wọn torí bọ́lá ọba ní kánà nasu ummatan wa ìdá فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب gbogbo wọn pátá ọlọ́wọ́ bá sọ tíra kalẹ̀ fún wọn nítorí ìdílé gbogbo tíra la gbàgbọ́ báwo láti gba gbogbo tíra gbọ́ ọ̀nà ni pé àwọn tíra tọ́lọ́wọ́n wọn bá dákọ̀ wọn nínú alukóraani tó sọ fún wa á gbà pé tíra kan bẹ ti ń jẹ báyìí tíra kan bẹ ti ń jẹ báyìí tíra kan bẹ ti ń jẹ báyìí kò sí apẹnu lórí àwọn olùmọ pé tíra mẹrin káwá tó ṣe pé ọlọrun ọba mẹnu bó kọ wọn inú alukoran àtọrọ ìdílà zabura àti alukorani. ṣùgbọ́n ìyàpẹnu wà lórí pé sófì ibrahim àti sófì musa sáwọn tíra míì náà tàn dá dúró ni ìdí tá àwọn olùmọ fi wọn pé tíra tí a mẹnu bá tọ́lọ̀ wọn dá kọ wọn nínú alukorani márùn ni mẹrin tá a ti kà àti sófì ibrahim sufi musa lọ́dọ̀ tí wọ́n ní òun náà ní kí ni òun náà ní taura ṣùgbọ́n nínú àwọn olùmọ̀ tí wọ́n ní mẹ́fà ní torí pé sufi ibrahima àti sufi musa sufi musa wọn ló tún yàtọ̀ sí àtẹ̀wọ́ra èyí ọ̀yọ́ bá jẹ gbogbo tíra tọ́lọ́ wọn bá sọ kalẹ̀ á gbá wọn gbọ́ pé ọlọ́wọ́ bá sọ tíra kalẹ̀ pẹ̀lú ọkọ̀ yìí tó ń ti pé gbogbo ń ti ń jẹ́ òfin nù wọn látìgbà tí ọlọ́run ọba ti sọ alukur'ani kalẹ̀ òfin inú wọn ti kákú o alukur'ani ó ti dàrọ wọn ọlọ́ba ní ká ní gbàgbọ́ pẹ̀lú àwọn tíra wọ̀nyí wọ́n máa ń yẹ fúbìlà ọlọ́ba wa mẹ́nu ba òpó márùn nínú àwọn òpó ìmánì mẹ́fà ọlọ́ba ní gbogbo ẹni tó bá se kẹfẹ́ rí sọ́lọ̀ tí ọgbà ọlọ́run ọba gbọ́ lódodo wa malaikatihi tí ó gba àwọn malaika ọlọ́run ọba gbọ́ wa kutubihi tí ó gba àwọn tíra ọlọ́run ọba gbọ́ ẹ̀rí pé malaikatihi jam'u ni jam'u malak ìyẹn pé gbogbo àwọn malaika pata téèyàn bá lóhun gba gbogbo wọn gbọ́ àfẹ́yọ̀ kan ṣoṣo imani rè pé òkè jẹ́ múmi ni o torí ti apákan nínú àwọn yahudi tí wọ́n fi láwọn ò ní gbá nàbí gbọ́gbọ́ torí jìbìrìlù ní bá mú wáhìí wá jìbìrìlù èsì sẹ́ńtáwọn bá rẹ̀ nítorí délé ìbáṣepá nàbí mi ló ní mú wáhìí wá ní àbágbọ̀gbọ́ làwọn ọlọ́kọ̀ọ́dọ́kọ̀ ọ̀rọ̀ fi tọ́ka anabi tẹ́lẹ̀ gbàgbọ́ gan anabi musa jìbìrìlù ló mú wáhìí kalẹ̀ wá fún lọ́sọ̀ wáyé kalẹ̀ fún nítorí délé ni gbogbo tíratọ́ lọ́wọ́ ìyẹn ni pé àwọn èta àmọ̀ wọn pẹ̀lú àwọn okọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn màláìka náà ní gbogbo màláìka là gbàgbọ́ àwọn èta àmọ̀ wọn pẹ̀lú àwọn okọ̀ wọn á gbá wọn gbọ́ pé àwọn màláìka àbí màláìka báyìí ń bẹ mọ̀ gbà pé màláìka báyìí ń bẹ nínú tó fẹsẹ̀ rinlẹ̀ àìrọ̀ okọ̀ fún màláìka o àìrọ̀ okọ̀ fún màláìka èyí tó bá fẹsẹ̀ rinlẹ̀ nínú alukurani àti sunna nabi sallallahu alayhi wa sallam ìlànà òfin rinlẹ̀ ẹ̀ bí jibrilu mikail israfil gbogbo àwọn eléyìí ọwọ́ anú alukurani agba pé malaika ń bẹ àwọn malaika ń bẹ tí wọ́n jẹ́ àwọn ọkọ̀ wọ̀nyí harut wa marut àwọn malaika kan náà wọ́n jẹ́ bẹ́ẹ̀ agba pé àwọn malaika kan bẹ tí wọ́n jẹ́ ọkọ̀ yìí inú àwọn malaika tí ọlọ́run ọba dá ọkọ̀ wọn nínú alukurani alápọ̀lẹ́ onáni malakul maut màláìka kú ókọ rẹ̀ nú nínú alkùránì ókọ rẹ̀ nú nínú súnà nàbí sallallahu alaihi wasallam malakul maut kúlẹ̀ ta wàfà kún malakul maut lẹ́bi wukila bi kum inu hadisi hadisi ru'ya oni fa amma rajul kariha al manzar fa malakul maut nítorí délé ókọ rẹ̀ nú kápẹ́ ní àsàráìlú àbí àsàráìlú àbí ọ̀zọ̀rọ̀ ìl àwọn olùmọ́ni ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ kọ́dá àwọn afá aládìsí tí wọ́n sọ̀rọ̀ nípa nakadil mutu wọ́n ni àpẹẹrẹ pàdé ìsìn ọ̀fẹsẹ̀ rìn lẹ́wọ̀n náà ní kọ́ gbọ́ pé wọ́n pẹ̀ màláìkà kan ní àzàrà ìlú ń bẹ̀ kọ́dà wọn wùlẹ̀ wò ìsinádìí rẹ̀ àdìsìn ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ àmì àwọn ètò tó ọlọ́ọ̀bá dákọ̀ wọn àgbà pàwọn màláìkà kan wá tí wọ́n ju kọ̀ wọn yìí bákan náà àwọn olùmọ̀sẹ̀ yapẹnu lórí àwọn màláìkà méjì ń bẹ tọ́kàn lọ́tún wa tọ́kàn ní apá àlàáfíà wa tí wọ́n kọ́ sẹ́tà ما يلفظ من قول إلا لديه رقيب عتيد رقيب عتيد أقول مكاني أو ókọ àwọn màláìka méjèèjì ni àwákanu àwọn olùmọ̀ni lá sífà àwọn ni èyí yòówù ìbájẹ́ àgbàpá àwọn màláìka kan wá tọ́lọ́wọ́ bá fún ní àsáímẹ́ǹtì àtọ́lọ́kọ̀jọ̀ kan àwọn màláìka tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ èyí tá a bá máa lò kọ́ àwọn míwàá nù súnà nẹ́bí sallallahu alayhi wa sallam inú ìtọ́wá nù kọ́ránì ọ̀nà ni malik ọ̀nà ni màláìka tọ́lọ̀hún ọba ti sọ́nà tọ́jọ́ ẹ̀kọ́ ní mójútó náà ọlọ́ba ni wà náà dáwọ́ ya máàlíkù lè yẹ kọ́dọ̀ yà lẹ́yìn náà rọ́bùk kọ́dọ̀ yìí náà àwọn ọmọ náà mọ̀ sọ pé èrè ọlọ́run ọba èrè máàlíkù màláìka tí ó wà ní náà ẹdẹ́bi tẹ́ mọ̀ gbé kò sí kúmọ̀ kọlọ̀bọ̀ dáàbò rẹ̀ bò wá. àdìsá nàbí sọlọ́lá alẹ́sọ́lọ́mà náà mẹ́nu bá wọn màláìka ni ẹnu wọn munkarun wa nakir àbí almunkar wa nakir àwọn màláìka méjì tí wọ́n bi ẹ̀dá léèrè tí wọ́n ṣe cross examination fún yẹn nínú sàárè munkar àti nakir gbogbo wọn àgbà pa àwọn màláìka ń ṣùgbọ́n imani pẹ̀lú malaika àwọn malaika tá a bá mú kọ wọn kọ àwọn olùmọ́ni mínú bí him jumlatan agbapá àwọn malaika kan bẹ tí wọ́n ń ṣiṣẹ́ báyìí ṣùgbọ́n pé àwọn máa ró kọ fún wọn kò sí o gẹ́gẹ́ bí àwọn malaika tọ́lọ́ ọba ni wọ́n gba àlàáṣẹ ọlọ́run ọba mú wọ́yá mílò àrùsọ rọ̀bí tọ́lá àwọn mọ̀láìkà pọ̀ ju tá ma wá sọ pé àárò mélòó lọ́fẹ́ ro kọ fún anabi sallallahu alayhi wa sallam ni atati sama wa xuqalaha antahit ma fiha mawdi arbacati asaabi illa wa fiha malakun qa'imun awraqi ipe sama mi mi mẹ́ni tó gbé ẹ̀rù ńlá anabi ni ọtọ fún sama ọtọ fún sama kò mi torí pé kò sí ààyè ibi tẹ́yẹ̀ lè fi ìka mẹ́rin sí ní sánmà àyàfi kọ́ jẹ́ pé màláìka wà ń bẹ̀ bọ́yá nídùú àbí nírùkù ìpẹ́ ibi tó lè fi ìka mẹ́rin sí wa kò sí gbogbo bí ọba fi sí àwọn màláìka kan wà ń bẹ̀ ní gbogbo sánmà nítorí ìdílé sáwà àmọ́ orúkọ fáwọn ilé òun ò ní rọ ọkọ̀ fún wọn akẹgbàgbọ́ agbáwọn gbọ́ jùmlẹ̀tẹ̀n bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ lórí kútùbìhì àtàwọn tíratọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ àwọn ìtọ́lọ́wọ́n bá sọ fún wa ọfọ anabi musa ní taura ọfọ anabi isa ní injila ó fún anabi dawuda ní zaburo fún ti sanla sallallahu alaihi wasallam sallam alalkurani àgbà wọn gbọ́ bẹ́ẹ̀ àwọn anabi yòókù àwa ni mo rúkọ fún tíra wọn ipò kọtíra anabi suleiman nìkíní ó kọtíra anabi hudu oníkíní bá èyí ṣe bẹ́ẹ̀ o gbà pé anabi hudu ní tíra tọ́lọ̀ ọba fi ràn anabi àwọn anabi yòókù gbogbo wọn ni ṣùgbọ́n èyí tá a mú kọ rẹ̀ náà la gbàgbọ́ bákan náà wọ́n rúṣùlì yìí àti àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba rán ọlọ́run ọba mẹ́nu ba àwọn kan nú alukọ̀rání twenty five ọlọ́run ọba sọ wọn nú alukọ̀rání nǹkan bíi méjìdínlógún ọlọ́run bá sọ wọn lójú kan náà inú sọ́lọ́tọ̀ anam wàtílkà hujjatuna àtẹnáhà ibrahim alákọ́wmi àwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run bá sì sọ àwọn méje yòókù nítorí délé ọgbà wọn gbọ́ pé àwọn màláìka kan bẹ torí pálọ ọba sọ fún wa pé minhum man wa minhum man naqsusum a nínú àwọn màláìka nínú àwọn òjíṣẹ́ taa fún ọ nírò wọn taa sọ̀tàn wọn fún ọ a sì rí àwọn àwọn anabi taa wọn fún ọ sallallahu alayhi wa sallam àsáwọn èyí taa a màlá àwọn èyí a ọlọ́bọba lẹ́kẹ́ ọlá ní wàrúsùlìhì wàlẹ́ omil áàfin àti ọjọ́ ọ̀kan ọjọ́ ọ̀kan ọ̀nà ni ọjọ́ ọgbẹ̀ndẹ̀ alkiyama ìní ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ ọgbẹ̀ndẹ̀ alkiyama ó kọ́ àwọn tọ́pọ̀ sínú inú rẹ̀ ní kéèyàn ní ìgbàgbọ́ pẹ̀lú alamati sáà àwọn àmì tí ń tọ́ka sí alkiyama ti súnmọ́ àní sugọ́rọ́ àní kúbọ́rọ́ sugọ́rọ́ náà ni àwọn tó jẹ́ pé sísẹlẹ̀ wọn sí àsìkò tí màlá àti alkiyama ó dé ọ̀ọ́ra dìnnà èyí ọ̀sẹlẹ̀ yọ pẹ́ kéwì ò tó sẹlẹ̀ yọ pẹ́ kálkiyama ò tó dé yàtọ̀ sí àlàmà ti sa àti kúbọ́rọ́ èyí tó tóbi àwọn èyí tó tóbi nínú àwọn àmì àwọn ó tó tẹ̀léra wọn ni bẹ́ẹ̀ ìbá ti ń sẹlẹ̀ lè yọ ọmọ sẹlẹ̀ lè yọ ọmọ sẹlẹ̀ lè yọ ọmọ sẹlẹ̀ tí ó fi dìjọ́ alkiyama kágbà àwọn gbọ́ àwọn olùmọ́ nínú ìmánu bìlẹ̀ ọmọ ìlàkìr alìmánu bìlẹ̀ mọ́ut kágbà gbọ́ kágbà ikú gbọ́ kágbà kó dodo ní kú èèyàn bẹ̀rẹ̀ pé ah, sẹ́ni kan bẹ tí ọgbà gbọ́ kú ọgbọ́lọ́gbọ́ ọgbọ́lọ́gbọ́ ọgbà pé kú ń là ìhà olóyè kí mùsùlùmí ọkọ̀ sí kú ní ẹ̀ńtọ́ wáyé yóò sẹ̀mí ìgbà tọ́lọ̀ ọba ni yóò sẹ̀mí ni kò sẹ́ńtì àsìkò rẹ̀ ó dínkù tí ó fi lọ o àbá fi àsìkò léńtà àti bùfún kò sí o ìtọ́lọ̀ ọba bá kọ fẹ́ni kọ̀ọ̀kan àsìkò náà ni ó sè láyé ìgbàgbọ́ múmi ní pẹ̀lú kùnù àwọn ẹlòmíì tẹ́yìn bá kú wọ́n yarí pàsìkò rẹ̀ tó kìí ṣe gbàgbọ́ mùsùlùmí ẹnìkan ọba àṣẹ sábàbí ikú rẹ̀ wọ́n ni lọ́wọ́ sọ́bọ̀rọ̀ alkọ́tí lamatel maktul ìgbàgbọ́ mùsùlùmí nù ẹ̀ńtọ́ páyàn ìbáṣepọ̀ ṣe sùúrù ni ẹ̀ńtọ́ ọ̀pá àwọn àsìkò tí ó kú náà ni ó kù ìwọ́kà forí fa aburú ni mùsùlùmí gbọ́wọ́ dọ́ni ìgbàgbọ́ pẹ̀lú eléhùn bákan náà inú ìnígbàgbọ́ tí mùsùlùmí ó nígbàgbọ́ pẹ̀lú kú wọn náà ni pé màláìka ní ìgbẹ́mì yẹ bọ́lọ̀ bá ti sọ fún anú alkọ̀ọ́lá ni kó lè tàwọn fákùn malakul mouth alẹ́rí kílẹ̀ bí kùn màláìka kú ní ọgbà ẹ̀mí ẹ̀mí kò sí sẹ́ńtọ́ mọbi tọ́ wà àfọlọ́hùn kò sẹ́ńtọ́ mọbi tọ́ wà àfọlọ́hùn gbogbo àwọn ìmọ̀ dókítà gbogbo ẹ̀ pátá sí wọn tí lè sọ pé ibi tẹ́mi wá ni àwọn kan lẹ́jẹ̀ àwọn kan ní kíní ah, hmm, hmm, hmm. Allah bá wọ́n yẹ́sà lónà ruo ní kó lè rúù mi amúrè rọ̀bì wọ́n bí ọ́ léèrè nípa ẹ̀mí torí pé ẹlòmíì ààrì kò sí tó dínkù lára rẹ̀ kò sí mímọ́ tọba lẹ́jẹ̀ níbẹ̀ bá gbẹ̀ngbà ní ẹ̀húnsí síkẹ́ rẹ́jẹ̀ ọlọ́kọ̀ sí mùsùlùmí ọgbà ilé ọba yọgbà eléègbọ nípa kú nínú tí mùsùlùmí ọgbà gbọ nípa kú ni pé lẹ́yìn ikú àdìde o lẹ́yìn ikú àdìde albert wa nushur mùsùlùmí ọgbà ilé ọgbà gbọ ìdí táwọn olùmọ́ fi sọ pé alimanu bil yomil akhir oko ma qabla almaut wa ma ba'da almaut lẹ́yìn ìgbà wa bá dìde nínú sáré inú gba ọlọ́run ọba gbọ́nà ni pé sàárè ń bẹ o torí pé ọjọ́ ọba ti kú àdìkíyàmọ̀ tí ẹ bẹ̀rẹ̀ mi àdìsùn ọ̀fẹ́ sẹ́lẹ̀ lẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ́ ní ìtumọ̀ rẹ̀ dáa manmata fakọ̀tọ̀kọ́mọ̀ kíyàmọ̀tù àdìsì wá lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn afáàlá ti sinú ọ̀sẹ̀ sẹ́ni rẹ̀ ṣùgbọ́n wọ́n ní ìtumọ̀ rẹ̀ wọlé pọ̀ ọba títí tí ó fi máa jẹ́ pé ọmọ náà wọ náà ọmọ àlìjọ́ náà wọ àlìjẹ́ náà kọ́lọ̀ kàwọ́ ọmọ náà gbogbo ilé ń bẹ pé a ní ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ ẹ̀rí pé ọlọ́ọ̀bá nu ọ sọ̀rọ̀ nípa àwọn òpó ìmánì márùn ẹlẹ́kẹ̀ẹ́fà ni wọn ò sọ́nu aya ọlọ́ọ̀bá ní wọ́n máa ń wọ́n máa wọ́n wọ́n

kò sí tó lè ṣe tọ́lọ̀ wọn bọ́ tẹ̀wọ́ gbàlùmọ́ lọ́dọ̀ rẹ̀ àṣírí ẹni bẹ́ẹ̀ ti sọnù àyàfi tọ́lọ̀ bá bá sàánú rẹ̀ tó ronú pìwàdà ọlọ́wọ́ bá lè kí ọlá ní. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا نعم ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا نعم بشر المنافقين بأن لهم عذابا أليما نعم الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين نعم أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا نعم الله أبو عليك ولاني إن الذين آمنوا dájúdájú àwọn ẹni tí wọ́n láwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó ń mà káfàrú lẹ́yìn wá gbà náà wọ́n bá tún ṣe kẹfẹ́ rí sọ́lọ̀ tó ń mà ámànú lẹ́yìn gbà náà lẹ́lẹ́kẹ̀tì wọ́n bá tún láwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó káfàrú ọdẹ́lẹ́kẹ̀jì náà wọ́n bá tún ṣe kẹfẹ́ rí lẹ́lẹ́kẹ̀jì ọlọ́ba ni tó ń mà zádù náà làlékún àìgbọ́lọ́wọ́n ọba gbọ́ bá tún jókòó lọ́kàn wọn ìyẹn ni pé ni wọ́n bá di kẹfẹ́rí pọ́nbélé lẹ́mìẹ́kùn ní láhùn lè yàgò fẹ́ràn aláhùn wálé àlè àdíyàhùn sẹ́bíìlà kò sínú lànà ọlọ́run kò sínú bọ́lọ́wọ́n ti ṣètò pọ̀ darí ẹ̀dá àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ọba àlékè ọlá ó fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ kì í sí ti agbára ṣùgbọ́n bí wọ́n ṣe fẹ́ ṣeun ọlọ́ọ̀bá sì fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ torí ẹni tó bá gbìyànjú àti wá ìmọ̀nà ọlọ́ọ̀bọ́ fọ̀nà mọ́ wọ̀lẹ̀dí náà tẹ́dọ̀ záàdàhùn húdánù wá táhùn tẹ́kọ̀wáhùn ẹni tó bá gbìyànjú pé mo fẹ́ mú òdodo fẹ́ ọ̀pọ̀ ọgbà tó bá wá sí tí ọlọ́ọ̀bá mọ̀ fi yóò yóò sì tẹ̀lé ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan ní bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run àwọn torí pé ó ti fi gbogbo ọ̀nà mọ̀ wọ́n ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n tẹ̀lé ìfẹ́ inú wọn ni wọ́n fẹ́ tẹ́lẹ̀ wọ́n ṣe ìsìláàmù lónìí wọn ò ní ṣe lọ́la àwọn ẹlòmíì ibi tí kò ti pera rẹ̀ ní mùsùlùmí lọ́ba wà favourable fún bẹ̀ ni ó ti pera rẹ̀ mùsùlùmí ìbomi àwọn pé kò lè pé òun kó pera rẹ̀ mùsùlùmí abdullahi wa máa pera rẹ̀ johnson johnson johnson torí pé wọ́n fẹ́ kọ̀ọ̀fẹ́ kí wọ́n mú un lálára eléyìí sì wà mùsùlùmí nítorí di eléyìí apá kan náà àwọn olùmọ́ni aya ń tọ́ka sí pé ọ̀ràn àyàn lọ jẹ́ kéèyàn wà very sure pé òun ń bẹ lórí ìmánì tí kò fi bá òun eléyìí ní túmọ̀ aya àti kọ́kọ́ ká yáyọ̀ lẹ́dínà àmọ̀nù àmìnú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹgbà ọlọ́run ọba gbọ́ ẹ̀jẹ̀ sẹ́yìn orin ilẹ̀ lórí rẹ̀ o tọ́ra àwọn ẹnìkan ti gba ọlọ́run ọba tí wọ́n tún ṣe kẹfẹ́ ìdí ní tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ẹ wà anabi ọlọ́run fa ṣùgbọ́n náà àdúrà tá anabi máa ṣe allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik èrè ọlọ́run ọba ìwọ ló yí ọkàn ẹ̀dá mọ bẹ ọlọ́run dákun fi ọkàn mi rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ anabi fa ẹwà anabi ọlọ́run ṣùgbọ́n tó máa bẹ ọlọ́run fi ẹsẹ̀ fi ọkàn mi rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ tàwa ni wọn lónìí sọ pé àbàbàbàbà àbàbàbà yìí wọn àṣẹ ìsìnkìfẹ́ olóòrò àkóso ẹ̀lẹ́ possible má take care for granted o àdánwò ọlọ́run ọba jù báwọn lọ o àdánwò ọlọ́run ọba jù báwọn lọ àìmọye ń tó rọ́pò òun ò sẹ́ ẹ̀lẹ́ ṣe kẹfẹ́rí mọ́tò ti di kẹfẹ́rí pọ́nbélé tí ọmọ nítorí ìdí eléyìí àwọn olùmọ́ ní ááyà yìí ń tọ́ka sí pé agbọ́dọ̀ tún máa bẹ yí máa ní ìwà wò ṣé ìmánì ọ̀lẹ̀ báyìí torí pé àdìsí wa nù sahil bukhari anabi sallallahu alayhi wa sallam ni sẹ́rí ìmánì tẹ̀ ń wò ìmánì máa sá o ìmánì máa sá àbí ká ní ìmánì máa dóògùn gẹ́gẹ́ bí ẹni tó bá fílẹ̀ tó mójútó bí ó ṣe dóògùn ìmánì àmọ́ dóògùn ànábi ni ẹ máa bẹ́ lọ́n pé kọ́lọ̀ wọn bó tún jẹ́ kí ìmánì ọmọ tuntun sí lọ́kàn yín kí ìmánì yóò tún máa tuntun sí i torí pé ẹlòmíì gbọ́lọ́wọ́ bá gbọ́ ọmọgbà tó ti fi ìsìláàmù lẹ̀ nítorí di eléyìí ọlọ́wọ́ bá ní súnmọ́ zádù kúfúrọ̀ lẹ́mẹ́kùnrin láhù lèyàgò fẹ́rọ̀ aláhùn wàlà lèyàdí ẹ̀hùn sàbílà irú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní dáríjì wọn o àwọn olùmọ̀ nítorí pé wọ́n máa mọ̀ sọ̀rọ̀ àwọn nìyí wọ́n ti ródodo wọ́n ti ṣe ìsìláàmù rí wọ́n ti rí ìmánì ṣùgbọ́n ìfẹ́ ẹnu kan lọ́fà kí wọ́n káwọn pa ìsìláàmù tì í ọlọ́ọ̀bá ní irú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bù ní dáríjì wọn torí wọ́n kú ń kéfèé ni wọ́n kú lẹ́ntì ń sẹ́bọ sọ́lọ̀ ọlọ́run ọba kò sí bọ́lọ́ọ̀bá sì ṣe ṣètò rẹ̀ àìlẹ́sẹ̀mí súnà ní láàyè ayé àdíyàhùn sàbílà kò sínú bọ́lọ́wọ́ bá ti ṣètò pé darí àwọn ẹ̀dá rẹ pé kó tọrọ àwọn ẹni bẹ́ẹ̀ sọ náà ẹni tó bá wá pọ́fẹ́ mọ́nà kẹrin nú àwọn kírísítẹ́nì tí wọ́n rí òdodo tí wọ́n sì gba ìsìláàmù torí pa àwọn òdòdó gẹ́gẹ́ bá alukọ̀rá ní sísọ fún wa ọ̀pọ̀ wọn àwọn onímọ̀ wọn ń wá òdòdó díẹ̀ tó bá jẹ́ pé tí wọ́n bá ròdòdó nínú ìsìlámù wọn gbà kọ̀pọ̀ nù jíù kọ̀gbà ìsìlámù kọ́dà látàyà nẹ̀bí wọn ọ̀pọ̀ torí pé àwọn mòdòdó àwọn onímọ̀ wọn mòdòdó ṣùgbọ́n fẹ́ẹ́nú ni ò jẹ́ wọn tẹ̀lé ẹni tó bá sì mòdòdó tí fẹ́ẹ́nú ọ̀fìjọ́ tẹ̀lé kí lọ́ fún nítorí ìdí eléyìí ìdí nítorí ọlọ́ba fi pàkíyèsí wa sórí eléyìí ọlọ́bọ̀ọ́bà alẹ́kẹ́ ọlá ní bashirin munafiki na bi an nalahun azaban alima bí ìgbà táwọn ẹ̀ntọ́ jẹ́ pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn di kẹfẹ́rí wọ́n gbọ́ lọ́wọ́ bá wọn di kẹfẹ́rí aya ń sọ fún wa bọ́ jẹ́ pé àwọn munafiki lọ́wọ́ bá ń bá tọba ya nǹkan mi tún dé yóò tún ló ń gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọn nítorí pé aya ìtọ́ tẹ̀lé pé bashirin munafikin fún àwọn munafiki nírò èdè lárúbáwá tí wọ́n bá ní bashir ordinarily in túmọ̀ sí ìró dùnú ni fún wọn nírò dùnú ṣùgbọ́n òṣùlùbù lárúbáwá ní bàlára wọ́n máa ń lò pé kí ẹ̀ńtà fẹ́ fún níròhùn kọjẹ́ pé láti inú bí ìrótá fún gan ìbànújú ti máa bá ọwọ́ á lò bí ìgbà tó fẹ́ fún lẹ́bùn ni congratulations àbáni ah thank you kí lọ sẹlẹ̀ ah ọlọ́ndájọ́ ọ̀nà fún ọ ni ọ̀sùn ti bẹ̀rẹ̀ pẹ̀lú congratulations irú rẹ̀ lélẹ̀ bashirin munafikin ọlọ́ọ̀bá ní rí anabi fún àwọn munafiki ní ro dùnú sẹ́pọ̀ àwọn munafiki inú wọn dùn pẹ̀tọ̀ ah bóò ní sí àbọ́lọ̀ ti sọ pé òun yááfẹ́ wa ni bí anna lahum adaban alima in tó fi fún wọn ní ròdùn náà ni pé ìyá ẹlẹ́ta elérò ń bẹ fún wọn tọ́lọ́wọ́n bá ti pèsè ilẹ̀ fún wọn ẹ mọ́ rò pé ń dọ́gbọ́n fáwọn olùgbàgbọ́ òdodo ẹ mọ́ rò pé ẹgbọ́n ẹ mọ́ rò pé mọ́ o ṣùgbọ́n ẹ ọdún àrísàn bá sọ pé àwọn kẹfẹ́ o àbáwọn mùnáfíkì o iná wọn wọ̀ yes yóò dùn wọn ṣùgbọ́n kò lè dàbí kan sọ pé ìró ah, dùnú congratulations tí wọ́n tètè tẹ́tí èyí tó náà tètè rẹ dínà gan yóò tètè padà wá ní pé ah muhammadu náà lọ fẹ́ fún wa ní ìró sallallahu alayhi wa sallam nígbà wọn bá wa tẹ́tí dáadáa pé tọ ìyá ọlọ́run ọbẹ̀ ẹlẹ́ta ẹlẹ́rò ní ọmọ jẹ́ tìyín nípẹ́ láti ibẹ̀ gan ìbànújẹ́ kan ilé ìhun lọ́tọ̀ ọlọ́ba ní ta làwọn mùnáfìkì alẹ́dínà àwọn ẹni tó jẹ́ pé kèfèrí láwọn mú ní ọ̀rẹ́ kòríkòsùn kèfèrí láwọn mú lẹ́ni yàtọ̀ sí múmínì máa ṣẹlẹ̀ tó jẹ́ pé tọ́lọ̀ ọ̀bá ní gbogbo bí ọba ti wà múmínì ní ní máa fọkàn tán gbà àwọn ẹ bọ̀dá ọ̀gá ọ̀gá dàrẹ́kítọ̀ ọ̀ọ́dẹ́ bẹ̀rù ọlọ́run ọlọ́ọ̀bá ní ìwà mùnáfíkì ni o ìwà mùnáfíkì ni kọ́jẹ́ pé òun lọ́wọ́ àmúlẹ̀ tọ́jọ́ lọ́wọ́ máa sọ̀rọ̀ àṣírí fún gbogbo àṣírí rí ọ̀dọ́ rẹ̀ náà ló kù sí abadan ọlọ́ọ̀bá ni yẹtẹ̀kìdónà káfìrí na áwùlìyà àwọn kẹfẹ́rí láwọn mú ní ọ̀rẹ́ mulẹ̀ nítorí délé kí làwọn kèfèrí ń fẹ́ ńláwọn ò sè kí ni àwọn kèfèrí ń fẹ́ kí wọ́n bá wọn get information rẹ̀ látọ̀dọ̀ àwọn mùsùlùmí àwọn rẹ́dì ọlọ́run bá ní ayébùtà wọn náà ń dẹ̀hùn múlẹ̀ ìzà ṣé agbára kan àbípò kan náà lẹ wá dọ́dọ̀ kèfèrí ló mú yín di sentence yìí ṣe agbára àdípò kan náà lọ ń wá lọ́dọ̀ kèfèrí lójú ọmọ sí tó ń se ẹ̀rí gbà tó jẹ́ pé ní ìsìn lọ́lọ́wọ́ bá sọ àyà ìkàlẹ̀ wà láì tẹ́ bá wọ̀pọ̀ àwọn ibi iṣẹ́ wa torí pé ọfẹ́ rí nǹkan kan gbà lọ́dọ̀ ọ̀gá àbí ibi tó wà wọn wọn láwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmí àwọn wọn lágbàjù àwọn tó bá di promotion àwọn ni wọ́n wà influential tí wọ́n bá yọ wà sọ́ra rẹ̀ dẹ́n tí wọ́n máa tásìrí àwọn mùsùlùmí fún wọn ọlọ́wọ́n ni ayébùtàgónà ìndàhùnmùl ìzà ságbára àbípò kan náà lẹ wá dọ́dọ̀ àwọn kẹfẹ́rí ló jẹ́ máa ṣe báyìí ẹ̀yin mọ̀náfíkì ẹ wá rántí o fa iná lẹ ìzà tẹ̀lé láhì jàmíà gbogbo agbára àti ipò pátá tẹ̀bí sọlọ́wọ́n ọba ni ṣé tọ́lọ́wọ́n ọba fún ọ ẹnìkan wà tí ó fún ọ ni tọ́ba jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run ọba lòun ipò lọ́ ń wá wá lọ́dọ̀ ọlọ́run ẹ wà lọ́dọ̀ ọlọ́run mọ̀ wà lọ́dọ̀ ẹlòmíì ipò tọ́lọ́run ọba bá ló dé ó dé bẹ́ẹ̀ mọ̀ wùlẹ̀wùlẹ̀ máa ta mùsùlùmí fún kéferì kápẹ́ tó pọ̀ ń wá pò mọ̀ wùlẹ̀ máa lọ tàbùkù àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí unnecessarily ìgbé kí wọ́n fi lélẹ́lẹ́ ah ilé ọwà neutral neutral muslim ni kò sí tọ́kàn kìí sá atakítí ẹlòmíì ti fẹ́ kí wọ́n máa wí sẹ́nu o ìdí tó gbogbo tó bá ti jókòó tí wọ́n bá ti ń sọ́rọ̀ musulmi lóhun máa bú kí wọ́n fi lẹ́ àwà ah, nípa àrùwà ń ṣe kọsẹ̀ sí tọ́ka ilé ntì bó o ṣe gbagba jù bẹ́ẹ̀ lọ tí ì bá ṣe pò denounce ìmọ̀ọ́nì rẹ̀ ọgbà ẹ̀sìn wọn wà láìwọ̀n lè gbọ́gbọ́ alukurani lọ sọ wàlẹ́n tẹ́rọ̀dọ̀ àǹkàlì yahudu wàlẹ́n nasara hátà tẹ́tẹ̀bí àmì lẹ́tàhùn mọ́tàn rẹ̀ jẹ́ ọlọ́ba ni àti nasara ò gbọ́gbọ́ láíláí wọn ò lè fọkàn tán kí wọ́n wá yọnu sí ọ gbogbo tó ń sin wọ́n kàn mọ́ kọ́dà àwọn náà wọ́n mọ́ tó ọba lọ tá àwọn tó máa yín mú gbẹ ẹ̀gbọ́n nǹkan ẹ̀rí nǹkan àwọn gun wọn ò lè yọnu sí ọ nǹkan kan tó ṣe tí wọ́n fi yọnu sí ọ ó dìgbò ọba fẹ̀sìn tiẹ̀ lẹ̀tọ́ gba ẹ̀sìn wọn ìgbà náà wọ́n tó yọnu sí ọ kí wọ́n á lóde tí mùsùlùmí tẹ́tẹ́ àwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmí ni wọ́n mú lọ́rẹ̀ẹ́ múlẹ̀ ìyòbó ni ó mú wọn láwo kòríkòsùn rẹ̀ là kò sí tó burúkú ní kẹfẹ̀rí lọ́rẹ̀ òṣùgbọ́n kò gbọdọ̀ di pé ó di ọ̀rẹ́ rẹ kòríkòsùn aláṣírí rẹ islam faramọ́ torí pé ọlọ́run ọba lọ́mọ wa òun lọ́mọ wa o ọmọ wa ju ara wa lọ síbọ̀n lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn jù wá lọ aláyà alámùmọ̀n khalaf àwọn latiful khabir ọlọ́wọ́ bá sọ fún wa kí ló dé tọ́lọ́wọ́ bá fi láàgbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ ọ̀rẹ́ múlẹ̀ kòríkòsùn ọlọ́wọ́ bá lékè ọlá ní gbogbo tí ó nìyí la làwọn wá kí o àfi tí wọn bá ti rí bí wọn ti ṣe ń sùn ta lókù ọlọ́run ló wí bẹ́ẹ̀ o àfi tí wọ́n bá fẹ́ sọ pọ̀ ọmọ kẹfẹ́rí jọ ọlọ́run lọ́nu ọlọ́run bá ló wí bẹ́ẹ̀ gbogbo bí àfi tí wọ́n bá ti ráyè bí wọ́n ti fi ìnira kan lókùn yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí àmọ́ lópin ìgbà wọn bá ti fi lè ráyè wọn ò ní fi falẹ̀ o. láàrúrakùn kọ̀bálẹ̀ wọ̀dúmọ̀ ànìtùm ìtọ́wà lọ́kàn wọn tí ó jẹ́ ìnira fún yìí ọlọ́ba ní kọ̀dìbádà ti bàgọ́dọ́ omin afuwahihi ẹ gbọ́rọ̀ ọlọ́kan ọ̀jọ̀kọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde tọ̀ tẹ̀ ni ó ti jáde láhàn wọn ẹ̀bẹ̀ ẹgbọ́ ètò ọgbọ́ ọgbọ́ ètò ọgbọ́ ọgbọ́ ẹlòmí gbọ́ ṣùgbọ́n ọlọ́ba wa ni wọ́n máa tó fi ṣòdòróhùn akbar tẹ́rí <laughs> tí wọ́n sọ jáde ọlọ́ba ni ètò kan wọ́n gbé pamọ́ ju ètò wọn sọ jáde lọ kí wàá lóde tí mùsùlùmí ọwọ́ àti ẹbẹ̀ àwọn tí wọ́n dàn kọ́dà dòní ọ̀pọ̀ àwọn ẹni tí ìjọba àwọn ẹni tí wọ́n pa àwọn super power lónìí gbogbo àwọn ẹni tí wọ́n lò bí omi òjò wọ́n lò wọ́n tán wọ́n ti àbándàn wọn èyí tí wọ́n bá padà nínú wọ́n lò wọ́n tán yóò ṣiṣẹ́ fún wọn yóò dà mùsùlùmí rú yóò dà àrin mùsùlùmí rú tí wọ́n bá wá lò tán tí wọ́n rí pé ó wúlò fáwọn ọmọ wọn sì pati kọ̀ráyé kọ̀rọ̀rùn ọ̀pọ̀ rẹ̀ láyé ń bí gan ọmọ ti kọ́kọ́ àwọn wọn kọ́kọ́ fi tìǹà rẹ̀ nítorí ìdílé mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra o Ma ti torí pé ipò kan ọlá kan agbára kan tọ́ ọ̀rọ̀ pé o lè rí lọ́dọ̀ kẹfẹ́rí ìní ọmọ mùsùlùmí o ìwà àwọn mùnáfíkì o ìwà àwọn mùnáfíkì tá a ti kà sẹ́yìn ọba àwọn aka níwájú kó nípa àwọn ìtẹ́lẹ̀ náà kọlọ̀bọ̀ sànù wa ọlọ́bọ̀ bá lékè ọlá ní. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها يكفر بها ويستهزأ يستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره نعم إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله أبو عليك وعلاني وقد نزل عليكم في الكتاب kí ló tẹ́ ma wa mùnáfíkì tẹ́ ma jókòó pẹ̀lú àwọn mùnáfíkì torí tẹ́ ń wá lọ́dọ̀ ti salaye fún n'inu nínú tíra iná an ìdá sẹ̀mí ìtún gbogbo ògbà tẹ́ bá gbọ́ àyà ti láhi yóò fọrù bí ha àyà ọlọ́run ọba táwọn ẹnìkan fi ọba yẹ̀yẹ́ falatakun ọdún máa hù ń bá ti sọ fún yín pé ẹ gbọdọ̀ jókòó bẹ́ẹ̀ pẹ̀lú wọn àti àyàkóso fi àdìtì nìkan yìí ó dìgbà wọn bá mẹ́nu bọ̀rọ̀ mí ìyàtọ̀ sí tí wọ́n ń sọ tí wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá sí yẹ̀yẹ́ tí wọ́n ń fẹ̀sìn ọlọ́wọ́n bá sí yẹ̀yẹ́ torí pé tí ẹ bá ilé jókòó bẹ́ẹ̀ tí wọ́n sì ń fọ̀rọ̀ ọlọ́wọ́n bá sí yẹ̀yẹ́ tí wọ́n náà wá ń rẹ́rìn kàkàkàkàkà ọlọ́wọ́n bá ní innakum idan misluhum ẹ ti dàbí wọn o torí in tí wọ́n ń ṣe dùn mọ́ ìwà náà yọnu sí ni wọ́n máa ń rọ́dí yẹ bíi kúfìrí káfàr wọ́n máa ń rọ́dí yẹ bíi ìtìmí àtìm àwọn olùmọ́ni ẹnu àwọn olùmọ́kò lórí pé ẹn tí wọ́n ń ṣe kẹfẹ́rí tó sì yọnu sí òun náà ti bá wọn jẹ́ kẹfẹ́rí o ó sì yọnu sí pé ó kó sí kankan wọn jẹ ẹn tí wọ́n ń dẹ́sẹ̀ tínú tí ẹ̀ ń sì dùn òun náà ti bá wọn ní kọmíṣàn ọlọ́ba ní innakum idan mithluhum inna allah jami olùmọ̀náfíkínà wàlkáfíìnà fi jahannama jami'a pé dájúdájú ọlọ́run ọba ọba àlékí ọlá ọba tí ó kó gbogbo àwọn mọ̀náfíkí àtàwọn kẹfẹ́rí gbogbo wọn pátá lọ́lọ́run ọba papọ̀ fi sínú náà jahannama. imaamu shinkiti eh, rahimahullahu ta'ala eh, eh, wa rahima afọ onítìrà abuawul bayan. ìgbà wọn ṣe tafsiri ayai wọn ayai ń ṣe ọsọ̀rọ̀ ṣùgbọ́n àlékún rẹ̀ ń bẹ́nu nkankan wà tẹ àyà yóò sọ tá a sọnù suratul an'am. وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره نعم وإما ينسين ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين الله بابا عليك وعلاني وإذا رأيت الذين يخوضون في آياتنا tọ́ bá ra àwọn ẹni tọ́ jẹ́ pé wọ́n ń sọ ní tí wọ́n ọmọ àbí àbòsí wọ́n fi ń sọ̀rọ̀ ọlọ́run alhaut adukuru fi ṣe ìbìlbátìlì tí wọ́n ń sọ̀rọ̀ tí da nípa ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fọ̀rọ̀ ọlọ́wọ́ bá sí yẹyẹ ọlọ́wọ́ bá lè kí ọlá ní fa'áàrì tánù ọya dìde láàrin wọn o yìí padà sí wọn mọ́jókòó pẹ̀lú wọn hátà yọkóòdù fi hadith nìkan yìí ó dìgbà wọn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ míì yàtọ̀ sílẹ̀ ọlọ́ba wa ni wà í máa yún sí ẹnẹ́ka ṣe ìtọ́nù bọ́yá ó ó ti gbàgbé àṣetáni lè gbà ọ́ lágbè kọ́ ọ wà láàrin wọn tí wọ́n ti máa sọ̀rọ̀ wọn náà ti túra lẹ̀ làákàrí òní wá ń bí pé ẹ̀sìn rẹ wọ́n mọ̀ fi ń se yẹ̀yẹ́ islam wọ́n mọ̀ fi ń se yẹ̀yẹ́ tí wọ́n náà rẹ́rìn sùmọ́tí làákàrí bá padà sí ọlá ọlọ́ọ̀bá ni falatẹ́kọ̀ọ́ bá dẹ̀ dìkìrọ̀ máa lọ́kọ́ mi bọ́ọ̀lì mi ń gbọ́ ọba rántí tètè kò dìde ọ̀gbọ́dọ̀ tún jókòó ọlọ́run lè ṣàforíjì fún o ọ̀gbọ́dọ̀ tún jókòó lẹ́yìn ìgbọ̀n rántí tẹ́lẹ̀ ọgbàgbé ni ní ìsìn ti rántí ọ̀gbọ́dọ̀ tún jókòó ọ̀gbọ́dọ̀ tún jókòó pẹ̀lú àwọn alábòsí ẹ̀dà bí ìmáàmù ti ṣe ní àyà ọ̀sálẹ̀ fún tẹ́lẹ̀ o ṣùgbọ́n apá kan náà àwọn olùmọ́ni ọlọ́run ń kàn tún rán wọn létí ń àwọn súra ta sọ̀kalẹ̀ lẹ́yìn hijira ni ṣùgbọ́n súra ta ayà alákọ̀ọ́kọ́ wa súratul an'am makiya ni àwọn ayà ta sọ̀kalẹ̀ ká tó ṣe hijira yẹn ní wa maka wọn á ní ńgbọ́ ti sọ fún wọn bẹ́ẹ̀ pé torí tẹ́lẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ pé ní maka ńgbà tó pa àwọn mùsùlùmí wọn lágbà àwọn abẹnugan lu wọn ni dárò wọ́n ni bi bi bi bí sẹ́ńtà àwọn tí wọ́n ti máa lọ ṣe mítìnì wọ́n wà kójọ wọ́n àmà fi ọrọ tánàbí bá sọrọ pé bá sọ báyìí maka pé ẹ jókòó wọ́n bá ti ń ṣe ìwọ ọ̀rá dìde wọn dá sí anam ìgbà nàbì maka àwọn tánàbì madina sallallahu alayhi wa sallam àwọn munafiki náà fi wà ju àwọn kẹfẹ́rí maka látara àwọn náà láwọn jókòó wọn wọn ní tẹ́ǹpù wọn tí wọ́n ti jókòó tí wọ́n ma fọ̀rọ̀ ọlọ́wọ́ bá sàwádà tí wọ́n fọ̀rọ̀ ọlọ́wọ́ bá ti pé ẹ̀gbọ́n tẹ́ni tún wí lónìí wọ́n bá máa sí yẹ̀yẹ́ ọlọ́wọ́ bá wá ń sọ fáwọn olùgbàgbọ́ òdodo pé ńgbà bí àwọn ẹ gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ kòríkòsùn kẹ́ ẹ àwọn ẹni tó jẹ́ pé wọ́n ti má wọn kẹfẹ́rí lọ́rẹ̀ẹ́ múlẹ̀ ìyàtọ̀ sẹ́yìn olùgbàgbọ́ òdodo lọ́lọ́ba fi sọ fún wa pé a sì ti sọ fún yín ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn o torí pé mùnáfíkì wọn ọ̀kọ́ síwájú rẹ̀ wọn ọ̀kọ́ sójúgun rẹ̀ pé mùnáfíkì ni ṣùgbọ́n ńgbà ẹ̀ bá ti jọ jókòó ọ̀rọ̀ tí ń sọ ní ó ti jẹ́ òfurá pé mùnáfíkì lélẹ̀ o lọ́lọ́ba wa sọ fún àwọn olùgbàgbọ́ òdodo nù mọ̀dínà ní ìsìn wọ́n kàn lè ra rò pé àwọn ọmọ ìyá ni àwọn ọmọ ìyá wọn ra jókòó mi jẹ́ ń jókòó pẹ̀lú wọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni ó dìtàmí pé só jókòó pẹ̀lú wọn àbóni lè jókòó pẹ̀lú wọn tọba tiri tí wọ́n sọ̀rọ̀ tọ́jẹ́ pé wọ́n ń lùgbọ́ ọlọ́run ni tọba tiri tí wọ́n sọ̀rọ̀ tọ́jẹ́ pé wọ́n fi ẹ̀sìn ọlọ́run ọba sí yẹ̀yẹ́ tètè dìde o ìlọ́lọ́ba tó fi sọ àyà ìkalẹ̀ fún àwọn ẹni tí wọ́n wà ń lu màdínà náà E ti sọ fún yín mọ́ká tẹ́lẹ̀ atótún sọ ẹ má dùkú àbáwọn keferi ti lọ àwọn mùnáfíkì ń bẹ láàrin yín náà táwọn náà máa máa dá ọ̀rọ̀ ọlẹ̀ kí wọ́n lè bá a fọ̀rọ̀ ọlọ́run ọba sí yẹyẹ ọlọ́ọ̀bá wa ni tẹ́ ẹ bá wá kọ̀ tá a bá pa ààyè pẹ̀lú ètò ọlọ́ọ̀bá ti tẹ́ ẹ bá wá kọ̀ bọ́yọ̀ ni tẹ́lẹ̀ ọwọ́ ti ṣùgbọ́n ń dùn mọ́ ìmọ̀ àtẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti rántí pé Ile ilé mọ́ fọ̀rọ̀ ọlọ́ọ̀bá sí ni ṣùgbọ́n mo fẹ́ kọ́ parí sórí tí ń fún wa o ló tún jọ ọ̀nà ti dàbá kan o n ti ń sọ ti tí ọlọ́run ọlọọba wa ni torí pé òun àwọn mùnáfíkì àtàwọn kèfèrí ọlọ́ọ̀bá lòun ọ̀pọ̀ àwọn pọ̀ nù náà jahannama kọlọ̀bọ sọ àmbẹ̀ jama kọlọ̀bọ sọ àmbì wa munafiki ọlọ́ọ̀bọ ọba àlekí ọlá ni. الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم ؟ وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين نعم فالله يحكم بينكم يوم القيامة نعم ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا ọlọ́bọ̀ ọba alẹ́kẹ́ ọlá ní tẹ́rà àwọn mùnáfíkì tá ń sọ yìí àwọn náà ni alẹ́dínà yẹ tààrọ̀ bọ̀ sónà bí kùn àwọn ẹni tí wọ́n lúgọ tí wọ́n ń retí yín wọ́n lúgọ wọ́n ń retí kí ni ó gbẹ̀yìn rẹ̀ yọ sáwọn wọn ò jẹ́ kéfèrí pọ́nbélé wọn ò sì jẹ́ mùsùlùmí tó yanjú àwọn wà láàrin ọlọ́ba ni yẹtara bá súnà bí kùn wọ́n ń retí kí ni ọ́ tẹ̀yìn ìsẹ̀mí yín yọ tẹ́yìn mùsùlùmí bá sẹ́gun ah, ah, ah, eh, kankan náà ni wà kankan náà ni wà táwọn kẹfẹ̀rí bá sẹ́gun wọ́n tẹ́tẹ̀ padà sọ́dọ̀ àwọn kẹfẹ̀rí inú já máa fídì yín pẹ̀lú information sẹ́rí ìkànnà làwà gbogbo bí àwọn bá wà àwọn fẹ́ máa jẹ́ tibẹ̀ abẹ́lé làwọn olùmọ́ ti ní ká kan pé mọ́tàn rẹ̀ jẹ́ tẹ mọ fẹ yọ alágbádá nu mọ fẹ yọ ọkàn dára rẹ láàmú wá ìyọnu ọlọ́run wá ìyọnu ọlọ́run torí pé ìyọnu ẹ̀dà kìí se ń tó lè rí yọnu sọ kó bínú sí ọ bí se wà nù nítorí ìdí eléyìí ọlọ́ba ni ẹ̀tàrọ̀ kùn wọ́n ń retí kí wọ́n rí tí bá yín ọlọ́ba ni tí àṣeyọrí kan látọ̀dọ̀ ọlọ́run bá wá bá yín ìpètọ̀ ẹjagun ẹsẹ́gun o fẹsẹ̀ rinlẹ̀ o ẹ̀rí nke èrè ogun o àbáríṣì kíkà dẹ́tọ̀ bá àwọn mùsùlùmí o kọlu alamnakun ma'akun ẹ ti gbàgbé ní ìbájọ wà náà ni naa náà ni wà ara yín làwa náà ìbájọ ń kírun ni ìbájọ ń lo ogun ni ìbájọ ń se báyìí ni. in tí wọ́n dúró dènú tí wọ́n bá ti sẹ́gun um hmm, alìkan náà níwá wọ́n kánà lè káfìrí náà sí ibùn ṣùgbọ́n tó bá wá jẹ́ pé àwọn kẹfẹ́rí wọ́n nípin àwọn wọ́n sẹ́gun lórí yín kọ́ kọ́ọ̀lù wọ́n á lọ́mọ sọ fáwọn kẹfẹ́rí alamna stahwid aleikum ìjáwọ̀ dáàbòbò yín báyìí ẹ̀rípa dáàbòbò yín tá à ń sásìrò àwọn mùsùlùmí fún yín táàjẹ̀ wọn mọ̀ bí tẹ́ ẹ wà táàjì wọn mọ̀ bí ten plan gbogbo àṣírí wọn láti sọ fún yín ẹ̀rí pa kọ́bà yín wọn nà náà kún mi nà lùmọ̀ mí ní ẹ̀rí pa dáàbòbò yín àjẹ́ káwọn mùsùlùmí ó ráyè sẹ́gun lórí yín torí pé wọ́n ti fọkàn sí páwọn kọ̀ ńgbà òdògùn bá àwa yàrá yọ ọ̀sẹ̀ àwọ̀ bá wọn lọ àwa tí wọn sí fírì ni wọn nà náà kún mi nà lùmọ̀ mí ní ọ̀rọ̀ wa ni ò jẹ́ wọn ó lè sẹ́gun lórí yín torí gbà bá dáa ni wọn àwọn dẹ́rù bá wọn ẹ mọ́ kojú àwọn kẹfẹ́rí wọn a máa dẹ́rù bá wọn inújọ́ ọ̀làpá lọ́kàn wọn ló dẹ́yàn sẹ́gun ìyẹn ni pé èrè ogun èrè ogun tẹ́ ẹ̀rí ẹbá wà náà mú bẹ́ torí kan náà ni wá ọlọ́ọ̀bọ̀ wà lékè ọlá ni fọláwù yá kó mo báyìí náà kùn yọ malkiyama ọlọ́ọ̀bá ni ó ṣe dájọ́ láàrin yín jọ alkiyama o tí wọ́n bá se nǹkan fún yẹn tó fi bá débi pé tọ́ ọlọ́ọ̀dà ó ti pọ̀ sí kóòtù ọlọ́run o ọlọ́run ọba ní wọ́n á ń fáwọn sí kóòtù ara rẹ̀ ní ìsìn o ọlọ́run ọba ọ̀dà láàrin àwọn olùmọ́ ní kí lóde tọ́lọ́run bá fi sọ̀rọ̀ inú táwọn olùmọ́ sọ ni pé torí pé aburú munafiki burú jáì ẹ máa wo nǹkan ẹ̀ẹ́dọ̀ kírun ẹ̀ẹ́dọ̀ sebo ẹ̀sùn bóun sì ń gbẹ̀yìn lẹ́sẹ̀ òun gbẹ̀yìn lẹ́sẹ̀ kọ̀fẹ́ kẹ́ ẹ̀ sàṣeyọrí torí ipò kan tí wọ́n pé tóun bá ṣe bẹ́ẹ̀ tóun bá dọ́dọ̀ àwọn tí wọ́n ní ah èèyàn ni ọlọ́bọ̀ ọba àlékí ọlá ní sẹ́ẹ̀rí wọn fàláwì àkùnmọ̀ báyìí náà kùnmí ọmọ alkiyama njẹ́ ọgbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́bọ̀ ó ṣe dájọ́ láàrin yìí o èèyàn wá lè fìtínà ọ̀sẹ̀lẹ̀ báyìí ọlọ́ba fi ọwá sọ̀rọ̀ tútù fáwọn mùmìnì lọ́rùn ọlọ́wọ́ bọ́ dájọ́ láàrin yìí o ṣùgbọ́n ẹran tí wà lẹ́yìn ẹjẹ́ aláhùn lè káfìrí ní alẹ́ mùmìnì na sàbílà àdéhùn ọlọ́wọ́ bá ní tẹ́ ẹ báyìí lè ti jẹ́ olùgbàgbọ́ òdodo wà láyé ọlọ́wọ́ ní ní kíkẹ́tẹ̀rẹ́ ọmọ ṣẹ́gun lórí وعد الله الذين آمنوا وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم àdéhùn ọlọ́run ọba ni ṣùgbọ́n pẹ̀lú ìmánì torí tọ́lọ́ bá fi parí ayà ìyá àbúdó náà ní láyé ṣùgbọ́n ẹ̀bí iṣẹ́ ìhà ẹ̀wọ̀ bá ọlọ́run ọba dúó ọlọ́run ọba nìkan ni ọmọ ẹjọ́ sí fún mọ́sẹ̀bọ sọ́lọ̀ tọ́ ọba ti lè wà láìfọkànbalẹ̀ mùnáfì kíkan kò ní dọ̀ọ́lá gbòòrùn kẹfẹ́rí kan ò ní sẹ́gun lórí rẹ̀ tọba tí ẹ̀rọ sáà bá ọlọ́run ọba dúró abẹ́lé làwọn olùmọ́mú àwọn àdìsí ànábì sallallahu alayhi wa sallam tọ́jẹ́ pé inú tọ́jẹ́ pé máa báyàn lẹ́rù ni ànábì sallallahu ni mo tọrọ àwọn nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọba ṣe fún mi inú tá ànábì tọrọ ànábì tọrọ ọba lórí àwọn mùsùlùmí kẹfẹ́rí ká dáwà adábándírì kí ọmọ sẹ́gun pé ọlọ́ọ̀bá mọ́jì orí bẹ́ẹ̀ ń gbó òun tó wá sẹ́gun tọ́lọ́ bá gbàdúrà rẹ̀ lórí rẹ̀ náà ni pé àyàfi kọ́ jẹ́ pé mùsùlùmí náà ni ọmọ dẹ síra wọn tí máa ti ń dẹ mùsùlùmí síra wọn kẹfẹ́rí ọmọ sẹ́gun tẹ́wá sí wọn ti ń lọ láyé ẹni tó bá mọ̀ sí àṣà àgbáyé lónìí tí wọ́n lónìí ọ̀pọ̀ fitina ti sẹlẹ̀ ń lu mùsùlùmí àwọn kankan wọ́n ti àwọn mùsùlùmí ọ̀hún àwọn tí ní tí wọ́n fẹ́ se ṣùgbọ́n kò lè ń ò lè sẹ́gun wọ́n á lọ àwọn mùsùlùmí wọ́n wá gbé ìròrí ìranù kan sọ́kà àwọn mùsùlùmí tí pé yọ ọmọ orúkú tóun bá ṣe bá òun dọ́mọ àlìjánná bí ó ṣe dà lúrú nu bí ó ṣe dà ní àwọn mùsùlùmí rínu yọ wà já ọgbẹ́ wọn pa thousands of àwọn èèyàn bọ́yá lẹ́ni tí èsè mùsùlùmí ó fi lè two hundred nù wọn gbogbo bí wọ́n ti pa àwọn èèyàn lónìí àwọn mùsùlùmí náà sì ní. anabi sallallahu alayhi wa sallam ni tọ́ ńgbà mọ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́ba àfẹ́yìn o kẹfẹ́rí ò ní jẹ́ sẹ́gun lórí wọn àfi wọ́n bá fọwọ́ ara wọn bẹ̀rẹ̀ sí para wọn kọlọ̀bọ̀ sànù wa jama ṣùgbọ́n àdéhùn ọlọ́run ọba kọ yẹ́ o àṣẹ tá a bá rí i pé kẹfẹ́rí ń ṣẹ́gun lórí mùsùlùmí ìmánì mùsùlùmí lọ́lẹ̀ o ìmánì wà lọ́lẹ̀ ṣùgbọ́n tá a bá bá ọlọ́run ọba dúró ní tòótọ́ tá a pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ̀ níbi ìjọsìn dájúdájú á ṣẹ̀gùn mùsùlùmí ọ̀ṣẹ̀gùn àdéhùn ọlọ́run ọba ni àdéhùn ọlọ́run ò sì ní yẹ àfi táwa bá kọ̀ tá a sì tọ́lọ̀ tá a bá kọ̀ tá a látẹ̀lé ń tọ́lọ̀ ọba ní atẹ́lẹ̀ ìgbà náà lára rẹ̀ kọ́dà àwọn olùmọ́ni wala yi dala allahu alikafiri alalmumini na sabila wani sabila ayi kudulana ọlọ́wọ́ bò ní yẹ̀yẹ musulmi níwájú kẹfẹ́rí yẹn pé tọ́ ọba jẹ́ olùgbàgbọ́ òdodo wàláì ní lọ́kàn rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́wọ́ ní yẹ̀yẹ rẹ̀ kọ́dà kò sí níbi sẹ́ ah, torí tí mo sì jẹ́ musulmi sáwọn ilé òní fìtì ìwọ bọ́ọ̀lù ọba dúró o ní mọ́gbà tí wọ́n sọ di reference point pé tí ẹ bá ti lágbà sẹ́rí stazu stazu tí ẹ bá sọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́ ministry ò ní ní lọ síwájú o ní mọ́gbà tó ló gbèdépò tó bá fẹ́ sin pé ẹ sáà fẹ́ ká sàṣeyọrí sóró nínú gbà tí sókò tó rí odó lẹ́ni ẹ lọ wá wa o ọlọ́run bá fi kún ọ lé ní sáti bọ́ lọ́run bá dúró wà láì àwọn tó máa ń rò pé à díẹ̀ rọra yẹ <laughs> wọ́n dúró lẹ́wọ̀ tó di hinú fayodihinu díẹ̀ rọra ṣe tiwọn díẹ̀ kí wọ́n máa lé ní ẹ̀ ó ṣe tá àwọn gan wọn kọ̀kọ́ ti àlébù rẹ̀ hàn wọ́n tó bá bá ọlọ́run ọba dúró àdéhùn ọlọ́run ọba ni pé ẹn tó jẹ́ kéferì ò ní máa jẹ́ ṣe kí ni o kò ní borí mùsùlùmí lókùn ìgbà tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo pé ọwọ́ apá ọrùn ọwọ́ ayẹyẹ rẹ̀ gba ọlọ́run ọba dúró ọlọ́run ó sì máa dáàbò rẹ̀ bọ̀ kọ́lọ̀bọ́ dáàbò rẹ̀ gbogbo wa inṣàlá àdùn báyìí tọ́lọ̀ bá sọ àjọ lálọ́ á máa tẹ̀síwájú wọ́n láwùtà aláàlám náà báyìí tá a bá rí bẹ̀rẹ̀ kàtà bí méjì kó tó di pé a ṣàbí ọ̀ṣà aleykum salam. wọ́n ṣẹlẹ̀ pé ẹlòmíì bóyá ó ti tẹ̀lé sínú ọmọ nǹkan tó jẹ́ bí iṣẹ́ ẹ̀kọ́ sí ọlọ́run bóyá alábòjú rẹ̀ ń jẹ́ pé adébíyàlé ìlú ìgbà tó wà ń bẹ̀rẹ̀ ó ti tọ́ ọkàn rẹ̀ ti làwọn síbẹ̀ ṣùgbọ́n tó wá fíjì pé àbẹ́rẹ́ tó wọ́n fẹ́ ọ̀wà mo ti gbàgbé. náà ń gbé bọ́ọ̀lù tó ń bá ní fún ọjọ́ kó ló lè fa ìpalára ló dé ní ẹ̀yìn yìí tó lọ nígbà tó ti wà bẹ́ẹ̀ títí dé wa òkúra máa ń wà ní ti ń tọ́ ọkàn rẹ̀ ti wọ́n pé ó ti lórí ìgbéyà òrí rẹ̀ ṣùgbọ́n àti lè kájú òkú hmm naam ah, kó tó di pé àdáhùn ìbéèrè tí àdáhùn lánàá mo rò pé a ní ṣàlá àgbà donations nípa projẹ́tì àwọn ọmọ òrukàn tẹ́jẹ́ pé ṣàlá àrẹ̀ndà assistant fún wọn fún nǹkan àwẹ̀ àti tọ́jọmọ́ àsọ̀dún so ṣàlá ṣe agbọ̀rà mìtọ́ ṣàlá alágbà fúnjọ mẹ́ta bí o ní ọ̀la ṣàlá àti ah, ọ̀tún láti ọmọ jẹ́ thursday ṣàlá kọ́lọ̀ bá kó bùnkù gbogbo wa kọ́lọ̀ sí arziki tí a fi ṣe fún wa wọlá ọ̀tá aláàlẹ̀. nípa ìbéèrè tí ẹ béèrè pé ẹni tó jẹ́ pé bọ́yá tẹ́lẹ̀ ti ń pa nǹkan mí papọ̀ mọ́ lòun ńgbà tí ni kí máa ní orin lẹ̀ lọ́kàn rẹ̀ wọ́n ti sín gbẹ́rẹ́ fún un wọ́n ti sàṣèjẹ́ fún un wọ́n ti ṣe kinní kan wọ́n ti ṣe kinní kan tí wọ́n pòun ti gbódó mi pé kò sí ẹni tí ó bò wọ́n lẹ́rú mọ́ ètò ti wà lára òkú ní kò sí èyí ọ̀dànù bó ṣe díẹ̀ ìmọ̀ ni ṣùgbẹ́ ọwọ́ alẹ́ tí wọ́n fún kọ́ máa fi kọ́lé àbẹ́ ìsọ́jẹ́ pé ń fi sórí ìbùsùn tí ń fi ń rọrí ọ ti gbà pé tọ́ntọ́ lọ bá kí ní ni o ṣùgbọ́n àrò pé tí wọ́n ti ti gbélé wọ́n ti lori rẹ̀ lórí pé tọ́ ọba ilé ló ṣe mọ́ ìjọ lọ ya wèrè o ìjọ náà ló kú tí wọ́n rò pé tó òun ò sì fẹ́ kú kò sì fẹ́ ya wèrè irú ẹni ni pé ìmánì rẹ̀ ló kú díẹ̀ torí pé àti sọ̀tọ̀ ọba nígbàgbọ́ òdodo ti mọ̀ pé wà láàyè ìjọ́tọ́lọ̀ kọ́ pókù náà ló kù mọ̀rọ̀pọ̀rọ̀ mi yé ó ti gbà lọ́kàn rẹ̀ pé ìntọ́lọ̀un bá kọ́ pókù náà ló kù ti kọ́ pé yóò sí ọ náà ni ó sí ọ kò lẹ́yìn sí ìbànà ìlàmà kátàbà láhùlànà wà sọ fún wọn pé wàláì kò sí kankan tí ó sì wá àfi tọ́lọ́wọ́n bá ti kádàrà pé yóò sì wá wúwọ̀ mọ̀láàna ọlọ́ọ̀bá làwọn afẹ́yìntì ó ní ẹ̀ńtọ́ abádúó ó ńlá láti lẹ́yìn wa wàhálà ńlá asọ́lọ́ọ̀bá ní kan lọ́yẹ kọjẹ́ pé fẹ̀lẹ́tọ̀ wà kálí kí olùgbàgbọ́ òdòdó kọ́ gbámú kó dìmú kọ́ nítorí ìdí ẹni bẹ́ẹ̀ ani imani ìmánì rẹ̀ ló tún kù tí ètí ìdínà tọ́ba jẹ́ ó tó láǹfààní àti ọmọ gbọ́wọ́sì lórí ara wọn tí ìmánì ìdínà lọ́kàn rẹ̀ tí ìka gbogbo ẹ̀ kù mélòó mélòó tí wọ́n ti ká kù tí ó sì ti ń tọ́sẹ̀lẹ̀ mélòó mélòó ṣùgbọ́n ìmánì ni tọ́lọ́n bá ṣe tí ìmánì rẹ̀ bá ti ná débẹ̀ inṣàlá yóò ṣe ṣùgbọ́n tọ́ba wá dúró lórí bẹ́ẹ̀ ti kú ẹ̀ bá ń kọ́ ọgbà pé kìíní àṣìṣe ni o ṣùgbọ́n nǹkan tí wọ́n ti fi dẹ́rùbà in tí wọ́n mọ̀ pé kìíní sọ ọwọ́ tó ń sọ pẹ́nu ọ̀nà kìí ṣe ní ń sọ o àbẹ́ kìí ṣe òun ní ń sọ ọlọ́ ní ń sọ òun ṣùgbọ́n ẹrù ń ba pé tó tí wọ́n wá ní mo yọ a nǹkan mí ní ọ̀dà tí irú bẹ́ẹ̀ bá kú ń kọ́ àmọ́ bá bẹ́ẹ̀ lọ́wọ́ pé ọwọ́ ṣe àti láàyè eléyìn kìí ṣe dájọ́ tọ́mọ ẹ̀dẹ́ nìkan ọ̀dá pé ó dọmọ náà bí ó dọmọ náà kìí ṣe ṣe ti wá léléhùn eléyìn ó dìbò bá déwájú ọlọ́run lọ́mọ bí ó ti ṣe sí kọ́lọ̀ bọ́ sàmọ̀nà wa kọ́lọ̀ jẹ́ kí káfẹsẹ̀ kọ́kọ́ kí má ní wo lékún ayékùn sàntáì Now, wọ́n lè fi kú lọ́mọ pé wọ́n máa kọ́ ní ọmọ ní àwọn ọmọ àti àwọn máa kú àti ọmọ máa ṣe lọ ṣé àwọn àwọn tó bá jẹ́ kó pàṣẹ àmì tí wọ́n fẹ́ fún àdìgbò lọ́kọ́ bá máa lọ kọ́ orí ẹ̀ àdìgbò kan máa ṣe sí ìgbà alábọ̀kọ́ kékeré. mo ń kọ́ ní lẹ́kṣọ̀ pé èèyàn tí ti fẹ́ pàtó ti gbà sílám ó ti ti bẹ́rẹ̀ oríṣiríṣi àjọ fine ìbéèrè alákọ̀ọ́kọ́ lórí pé ẹn tó gba ìsìláàmù tí irun dàdá ń bẹ lórí rẹ̀ ńgbà ọgbà ìsìláàmù ní ọyẹ kọ́ ọfà irun òun sì ń bẹ̀rù pé tóun bá fa wọ́n ní kíní kan ó se wọ́n ní kíní kan ó se àwọn ẹni tó fún ìsìláàmù sí wọ́n gbọ́dọ̀ tí láti rẹ̀ pé ìsìláàmù rẹ̀ tí ó dìbò ọba fa o àà sọ láti kọ́kọ́ gbà pé wọ́n mọ̀ kírun náà irun dáadáa kìí se mọ́jẹ̀mú pé kọ́ fa rùn kò sí síbi wọ́n ti sọ pé irun dáadáa tó bá fi kírun ò nírun èmi ò rí bí wọ́n ti sọ bẹ́ẹ̀ nítorí délé ọka ìyapa sí ìmáranú islam nítorí délé a encourage rẹ̀ kọfà ìjọtọ́lọ́wọ́ bá ní kí má ní orin rẹ̀ lọ́kàn rẹ̀ tọ́ bá fa náà tí ọba fakáfí lẹ́nu islam rẹ̀ kò sí túláàsì ń pé ẹni gba islam wọ́n ti fi sí gbẹ́rẹ́ fún ní tó jẹ́ pé bọ́yá èèwọ̀ nínú islam bí ẹlẹ́dẹ̀ tí wọ́n ní tọ́ bá ti wá rẹ̀ èèyàn ó di kẹfẹ́rí kò sí pé torí tọ́ bá ti kẹfẹ́rí àjọ kan mo rò pé torí pé ó ti jẹran ẹlẹ́dẹ̀ ó ti ó ti ó ti jẹran ajá wọ́n ti fi kíní kan sàṣejẹ́ fún ó ti gbé gbogbo ẹ̀mí àbí wọ́n ti fi síngbẹ́rẹ́ fún gbogbo eléyìn òní ni ó di mùsùlùmí kò ní ní ó di kẹfẹ́rí o nítorí dédé tó bá gba ìsìláàmù àlìsìláàmù yẹ jùbù màkánà pablahu ìsìláàmù máa wáìpẹ̀ gbogbo tó ti síwájú ni so ó di mùsùlùmí fresh ipe eje rẹ̀ ya eje ni àmọ́ ń jẹ́ mùsùlùmí kò sí yùn bẹ̀ mo rò pé so eléyìí kò sí nǹkan kankan mọ́ kírun nso ọlá ọ̀tá ara àlà abu amina aleykum salaam dula naam naam Thank

ẹni tó jẹ́ ìmẹ́sì ọmọkùnrin tó jẹ́ tó kù lọ́dà ṣáìkú tí wọ́n da àwọn akọ líle àwọn náà ti ti jẹ tọ́pọ̀ ìwọ náà gbé dé tó tó tó wá fẹ́ fún ọmọ ọmọ ọmọ tó ń bọ̀ lọ́wọ́ àmú àkàrà bá ń gbé kéèsì ní àwọn àwọn tí àwọn àwọn làwọn nílẹ̀ tó wá gbé kéèsì lọ sí pọ̀jù nígbà bẹ́ẹ̀ sì wáyé wá ọwọ́ àpọ̀jù wọ́n ti ń kọ́ lé lọ pọ̀jù ní kí ó stọ̀pù ilé Ṣèrí àbẹ̀lókù ọlọ́run. Ẹ̀yin ará ìkùnjẹ̀ yára rí ọgbọ́ <laughs> sí wọ́n wá àwọn opposite side wọ́n àbí. pápá. <laughs> mùsùlùmí sì ni. so Allahu Akbar. Ibẹ̀ lọ parí ìṣẹ́ inú fèsì ẹ̀ inú parí ìṣẹ́mí rẹ̀ sí. Lórí ìyẹn eh, eh, tí ìwúlé ìgbà ní pé the current Bible still túbọ̀ ọ̀tọ̀ lórí aspect hmm. ìyẹn lórí ọjọ́rò yìí pé wọ́n ti yà wọ́n jẹ́ pọ̀jù hmm. àwọn òní máa ní pọ̀jù wọ́n bá rí gbà fàmì ní mọ̀ sóòrò sí gbígbà fàmì ní mọ̀ ah. náà náà fi ẹlẹ̀ fún kéèsì ẹ̀rọ mi ẹ̀rọ ti gbogbo tó bá ti sáàsì hmm. gọ́dá ní àwọn òṣèlú five ní sókí olùkọ́kọ̀ agbọ̀n tí wọ́n sọ bẹ́ẹ̀ ní sókí tó wà bẹ̀rẹ̀ pé kéèsì ìbí nǹkan méjì tẹ̀ béèrè ah, ẹ̀yẹ́ fi bíbélì búra ibẹ̀ ni ọkọ̀ lápsìtì ṣe ń sí pé spirituality bible ti ta tó wà available ní ti pé sí hostel wa agbọ́dọ̀ ní agbọ́dọ̀ ní àgbòye kan kọ́dà kò sí quran kí ti rán pé ń gbà tí yẹn fẹ́ fi quran búra àbí lórí tí èsì kí nǹkan kó o ṣe ń bẹ̀ mo rò pé torí pé yẹn fa quran búra kò sì sí tó ṣe ó sì fi búra lórí irọ́ kò sì sí tó ṣe kò túmọ̀ sí pé alukọ̀rá ní ọjọ́ torí pé ó fi pọ̀pá kan búra nǹkan kan wá ṣe kò túmọ̀ sí pé kinní gan ẹni jẹ́ tọ́lọ̀ mo rò pé àdánwò ọlọ́run kò síbi tí ò ti lè báyàn so nítorí délé mi ọ̀rọ̀ pé yẹn ọjẹ́ tí iṣu wà pàtàkì ṣùgbọ́n tó ti pàtàkì jù náà ni pé àwọn other side torí pé tí wọ́n ti ń rò pé tó àwọn kú ti ní táwọn ní lópin ìgbà tó bá fi lè jẹ́ pé àwọn ẹni tí wọ́n tó jẹ́ pé originally àwọn wọn nílẹ̀ àwọn lọ́tọ́ sí wọ́n sì request àwọn other side pé kí wọ́n wá bá àwọn sẹlẹ́rì pé bàbá wa ló fi kíní ilẹ̀ ìpín tiwa sí ni tí wọ́n wá kọ́ tí wọ́n lọ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn sẹ́lọ̀ ọ̀hún torí wọ́n máa mọ̀ dùn ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ tí wọ́n bá wá pé wọ́n wá jẹ́rìí eléyìí yàtọ̀ ṣùgbọ́n tó bá request pé ọwá jẹ́rìí ẹ̀yìn lẹ́mọ̀ ń pa kí ní ẹ̀wà sẹlẹ̀ rẹ̀ wáyé pẹ́tọ́ ẹ̀gbọ́ àwọn olè dá sí o eléyìí àṣìṣe àti se ń tọ́jẹ́ ni àmọ́ bí gbàtà àmọ́ gba ilẹ̀ wọn afẹ́ntì ìṣẹ̀hùn lónìí torí pé ẹ̀rí wa ó ní tí ó wé ní kọ́ọ̀tù bàbá wa ló filẹ̀ ẹlẹ̀ gbogbo wa la jẹ́rìí ilẹ̀ bàbá wa ní táà pọ̀ bọ́yá ó ṣeéṣe kọ́sẹ̀ tó láwọn relevant documents mi àwa kọ́ àwa lọ torí pé ẹ̀bí yàrá wọn àbáwọn yàrá kejì ní kọ́sẹ̀ tó kàn kà wá tàbá fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àṣàbò sí o àwọn eléyìí tí wọ́n ọmọ ìyá wa bí wọ́n sọ ọmọ ìyá wa gan akàjẹgbàgbò olé akàjọgbàdùgbò ó ti mọ̀ dájú ọlẹ́rìí tó pé ó lè lọ testify pé àwọn ọmọ ìwọ̀n nílẹ̀ àwọn tí wọ́n tó bàbá ẹ̀dàkùn ẹ̀lẹ́ kù àgbàlagbà lábúlé sẹ́yìn tí wà wá ọlọ́mọ alágbájọ́ ọmọ tí ó bẹ́ẹ̀ ni ilẹ̀ tí bàbá wa rádà wọn nìní àwọn ẹnìkan mọ̀ láǹlà ń ni bá tó bàbá ọya ẹ̀dàkùn afẹ́ wa lọ bá wa jẹ́rìí pé ah, ẹ̀mí dá sí ọ̀rọ̀ ah, ah. ni torí pé kí ni àmánà ni torí ebi ilé àwọn tí wọ́n máa lọ jẹ́rìí tó fi jẹ́ pé a fi dùn ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ a ààrẹ fẹ́lẹ́ tó àwọn sàṣìṣe so nítorí délé àkókò tó bá sọ́dọ̀ ọlọ́run ẹ̀kejì tó bá jẹ́ ń tá a lè lọ bá ń ná àwọn ẹni tílẹ̀ náà tọ́ sí pé tọ́ dákun ẹ̀ dárí tí wọn wà láì gbogbo tí ó jòjú tí ilé ayé ń bì ọ̀sán pẹ́rẹ́ ju tọ̀run lọ o àti àṣe gbọ́ ọ̀rọ̀ sí pé tọ́ àìmọ̀ká ṣe wá ń gbà náà àwọn ọmọ kó ṣe pàtàkì ká lọ bá wọn ẹ dákun ẹ̀ yáfe wa ẹ ti ṣètẹ́ ẹ lè ṣe ń bẹ̀ kọ́lọ̀ bá kí ọ̀sàmọ̀nà wa kọ́lọ̀ bọ́ dárí ẹ̀ṣẹ̀ wájú wa wọ́n láwùjọ آه، أدوبا إن شاء الله تبادل على أمت سواجو اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا